محمد نبينا بنور وادينا الحمد لله الذي خلقنا لعبادته وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون ولهم وباوا إكي ولهم وتي ولهم كبا النبوة محمد صلى الله عليه وسلم أنجاني إكي ولهم وباوا الله ونالباتي عسين تسلت وسيسين وه asìnjẹ́rì pé anábíwá muhammad sallallahu alaihi wasallam òdíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹ̀rù ọlọ́wọ́ bá ní إخوة الإيمان أيما يامي نينو يسنوا إنتي يا في بان صرف ني داني لكو تاروي هنا الورد اليومي لكل مسلم الورد اليومي لكل مسلم أوا إيشه tó ní ṣe pẹ̀lú àdúà tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ tó sì gbọ́dọ̀ ha sérí ẹ̀ tó sì gbọ́dọ̀ wá bí yóò ṣe mọ̀ léyìí tó jẹ́ pé yóò ní bùkátà sí níjọ́ tó bá ti jí sílẹ̀ ayé al-awradu fi hadha ad àwọn àdúà pọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa tí a mọ̀ tá a sì máa ń fi ń bẹ lọ́hùn àmọ́ yìí tí a fẹ́ sọ lẹ́ni a fẹ́ pàkíyèsí wa nítorí pé ọmọ èèyàn a máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn àṣetáni a máa yí ẹ̀mí wa padà nígbà mí èèyàn ní gbàgbé kò sì ní ṣe bẹ́ẹ̀ sì ni ilé ayé tí a wà yìí nǹkan mẹ́ta náà làwọn aràn bẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àlàìbáàdà bá ṣe sin ọlọ́run ọba wa bàbá ti jí ìrònú ẹ̀sìn ní kámas rò lẹ́yìn náà báwo ni a ti fẹ́ rábáyọ nípa ọ̀rọ̀ jíjẹ múmú wa èyí ni ní ṣe pẹ̀lú personal life lẹ́yìn náà gbogbo wa ni ó dá wa lójú pé aburú wà nílé ayé ọlọ́run ọba náà ṣe confam rẹ̀ ipe ilé ayé tẹ́ wà yìí aburú wà ń bẹ aburú yìí ọmọ èèyàn náà lọ fẹ́ ṣe shaitan ló sì wà nídìí ẹ̀ àtàwọn ọmọ ìyá ẹ̀ ibilis àtàwọn shayatin tí ìbá ti wá jí sílé ayé nǹkan mẹ́ta ni ó jẹ́ bùkátà àyàn tó ga jùlọ alákọ̀ọ́kọ́ kéfà ta'budu rabbaka báwo ló ṣe sin ọlọ́run ọba bó ṣe yẹ kó sin lójúmọ́ nítorí pé bẹ́ẹ̀mi ọba ti bọ́ ẹ̀sìn rẹ̀ ò tí dópin a'udhu billahi minash shaitanir rajim lọ́lọ́run ọba Allah fi sọ fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ọba ní ìdá omi èèyàn àtàlìjànú lásán bí ìbá jẹ́ kí mo dá wọn láti wá sin èmi ọlọ́run ìwàláyé wa tá wà láyé yìí ní tá wà fún pọ́pọ́sì ọlọ́run lérí wa tó fi dá wa òun náà ni ká jí ká sì máa sin ọlọ́run èyí tá a máa fi ọkàn ṣe tá à ń pè nígbàgbọ́ èyí tá a máa fi eríkèéríkèé ara ṣe tá à ń pè ní irun àbí èyí tá a máa fi owó ṣe tá à ń pè ní sàrà gbogbo àwọn ìjọsìn yìí dandan ni fún wa ká máa ṣe lójúmọ́ a máa wá ṣe lójoojúmọ́ nítorí pé ọlọ́run ọba Allah ń tọ́ da wa fún nìyẹn ó ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run ọba ní máa sin ọlọ́run ọba rẹ títí tí ikú fi yọjú sí ọ tí kú bá ti yọjú sí yàn ìgbà náà ni ìtẹ̀yàn ń sin ilé ayé yìí ti dópin nígbà yẹn ni ìrun kò sọ̀rọ̀ àyàn lérí rẹ mọ́ àmọ́ lópin ìgbà tí èèyàn bá ti kú dandan ni kéèyàn máa sin ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala. Bukata wa alákọ̀ọ́kọ́ ni ìbáadà Bukata wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé báwo la ṣe rí oore gbà lọ́dọ̀ ọlọ́run lérí ìsẹ̀mí wa lérí ọjà wa lérí iṣẹ́ wa lérí títà rírà wa lérí ìṣẹ̀mí wa torí ìṣẹ̀mí náà gbọ́dọ̀ lálàáfíà kò wá sẹ́nì kankan tá a lè súnmọ́ àfọlọ́wọn bá là ẹlẹ́ẹ̀kẹta oníbàṣe jura wa sínú ìsọ́ tí ò sí sọ́mi lẹ́yìn rẹ̀ mọ́ bá ṣe rọgbà kára wa pẹ̀lú sọ ọlọ́run léyìí tó jẹ́ pé kò sí ń tọ́lọ́wọ́n bá dá tó lè fara nìyàn mọ́ lẹ́yìn ìgbà téèyàn bá ti fọlọ́wọ́n bá sọ́ra lànà bisalòlá alùwàsálàm ó wà nínú àwọn àdúrà tánà bí máa ṣe àní bisimiláhi lẹ́dí láyàdúró màásìmìhì alim àníbà muhammad sallam ànábì ní máa ń ka dáadáa ìtumọ̀ ẹni pé pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tó jẹ́ pé kinní kan nínú tó wà lérí ilẹ̀ kò lè kó nira báyà lópin ìgbà tí orúkọ yẹn bá ń bẹ ayé tọrọ kiri káyà torúkọ yẹn téèyàn pè yẹn téèyàn bá ti jáde lẹ́nu báyìí ayé ọlọ́run ọba wà fi isnun hasinun isnun hasinun Hesunun hasinun ọlọ́run ó fi ìsọ́ yóò fi rọgbà káàyàn gbogbo ń tọ́lọ́run bá dá kò ní láǹfààní àti dandan yìí ikhwatal iman ayo mayami alìwúrídìí yaomi ìta afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ òun náà ni wúrídìí jọjọjúmọ́ a máa gbọ́ wúrídìí àmọ́pọ̀lọpọ̀ àwọn súnfí ni wọ́n sábà máa ń sọ wúrídìí wúrídìí èdè lárúbáwá lásán ni àlùwírídù òun náà ni iṣẹ́ ìjọsìn téèyàn ń ṣe ní gbogbo gbà lójoojúmọ́ ló ń wà rádà lèyàn ń ṣe àlùwírídù yìí àlùyàwómi yóò dá fẹ́ni kọ̀ọ̀kan wa ká gbìyànjú láti lọ lè ṣàkíyèsí lérí àwọn bóòlà ṣe ń lo ọjọ́ ayé wa alákọ̀ọ́kọ́ nínú ìta àkọ́kọ́ ṣe tàbá ti jí al-istiqadu qabla al-fajri tàbá jí báyìí lérí ibùsùn wa bọ́yá jí oye kótó di pé wọ́n pèrún òun lọ dájú kéèyàn ó jí kán pèrún eléyìí àfihàn tara wá ẹni tí ń bá ń ṣe tẹ́lẹ̀ kó lè múra sí ẹni tó bá ti gbàgbéra ó lè tètè tají kọjọ́ tó lọ mùsùlùmí òdodo lọ́mọlẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam làbúdà an yàtàmà bèlìwúrídìí al-yawmi ó gbọ́dọ̀ ṣàkólé kan lérí àwọn iṣẹ́ ìjọsìn ojúmọ́ ta ní bùkátà sí ká máa ṣe alákọ̀ọ́kọ́ náà ni pé ká jí ká tó kírun àṣùbá òun ló dájú tó bá rọrùn fún yàbẹ́ kọ́dà ká gbìyànjú bí ò yọ jẹ́ pé bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá àbátá gbàgbé kan decide nígbà tó fẹ́ sùn lálẹ́ pé òun ò ní jí ká tó kọ́dà bàbá ti wá jí bẹ́ẹ̀ àkọ́kọ́ tá àkọ́kọ́ mú bẹnu wa ilayhi nushur ẹ̀díkàwé jama alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur àwọn tá a bá mọ̀ ká lè wá bá sí mọ̀ ìtumẹ̀ òun náà ni pé mo dúpẹ́ fún ọlọ́run mi ọpẹ́ fún ọlọ́run ọba mi Allah ọba tí ọkùnmí lọ́run lánàá tó tún jí mi láàárọ̀ àbí ọba tó pa mí lánàá torí oorun ikú kékeré ni ọba tó pa mí lánàá tó sì tún jí mi láàárọ̀ so ẹni tó kún ọ lọ́rùn òun náà ló jí ọ ẹni yẹn náà ló sì mójútó ọ ládìgbà tó ti sùn títí tó fi jí tábúrú kan fi ṣe ọ jalla jalalu títóbi ọlọ́wọ́n bá wa eléyìí là bọ́bá ti wí o ti dúpẹ́ fọlọ́wọ́n bá pé ẹ̀mí rẹ̀ tún lé kan àbí òní ní bùkátà sí bẹ́ẹ̀ dè mọ́ láyé ẹ̀ igbó ọfẹ́ ṣe bẹ́ẹ̀ di ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún forty years seventy years ìkọ́ṣe àwọn kiri yọ ẹni bá ń ṣe ọ̀dá kankan mọ́nú ẹ̀sìn wa nǹkan kan òye torí ẹ bá bí wọn pé kí lórí tẹ̀fí ṣe bẹ́ẹ̀ di wọ́n nítorí pé ọlọ́ọ̀ni kẹ́mi àwọn lé kan ẹ̀hẹ́ kì í sọ ọdọọdún láwọn wá sí inú Islam kì sì ṣe oṣooṣù kì sọ lẹ́yìn ọdún mẹ́wàá mẹ́wàá jojoojúmọ́ tàbá ti ṣe kíni tàbá ti jí tọ́ba ti wí o ti dúpẹ́ fọlọ́run ọba lérí pé ọlọ́run tún ní kọ́ ọmọ sẹ̀mí lérí ilẹ̀ ẹja mú tiwa ẹja fi tàwọn kiri yóò lẹ̀ man tashabba bi qaumin fahuwa minhum anábìlẹ̀ tí bá ń kó sí àwọn ọjọ́ kan òun náà ti ń dára wọn lọ bí wọ́n sì pè ọ́ sí bẹ́ẹ̀ de òní lọ mẹ́gbó oúnjẹ wa òní jẹ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tásìkò tún kù lẹ́nu ẹ̀ ẹ̀ àwọn yẹn ń gbọ́ ọwọ́ kàti filẹ̀ kọ́lọ̀ mọ́sá jí wọ́n lè filẹ̀ lẹ́yìn gbà tó bá ti fẹ́ wọ bẹ́ẹ̀ wọ́n gbàgbé láti sọ pé Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ẹjẹ́ àwọn ìjàmá Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ìtumá òun náà ni pé Allahumma ìwọ ọlọ́wọ́ bá mi o inni a'udhu bika Allahumma ìwọ ọlọ́wọ́ bá mi inni a'udhu bika èmi ẹrú rẹ mọ̀ ń sádìọ́ minal khubuthi wal khaba'ith níbi aburú àwọn àlìjànú ọkùnrin tí wọ́n wà nílé gbọ̀nsẹ̀ àti aburú àwọn àlìjànú obìnrin tí wọ́n wà nílé gbọ̀nsẹ̀ ọlọ́run fi nǹkan hàn nábi sallallahu alaihi wasallam tọ́lọ́run fi hàn wá ilé ìgbọ̀nsẹ̀ ilé àwọn àlìjànú ni tabatẹ́fẹ́ wọ́bẹ̀ àbíkọ́sádi ọlọ́run lọ́bi jẹ́ pẹ́ lómi wọ́n ra wọn náà ti ń bá kàkí kátikàtí ti ń bá kàkí àdáwò tó bá ilé ìgbọ̀nsẹ̀ ló ti gbé láì ní mà lànàbì sí ń fún wa là ìpè tó bá ti jí tó fẹ́ wọlé gbọ̀nsẹ̀ kọ sàdé ọlọ́run lẹ́yìn náà inú súnà oníkéyìn orun pákó ìdọ́dájú ni pé wọ́n bá ti lo búrọ̀ṣì tán kó tó run pákó onígi kọ pa méjì papọ̀ lọ́dájú tó bá lágbára méjèèjì tó kíyàn sárun pákó kí òórùn ẹnu tẹ̀wọ̀n pé àtẹ̀ jíni kóòrùn ẹnu lè kó ọlọ́run bá ọ̀fẹ́ kọ wá síwájú òun lẹ́ni tẹnu rẹ̀ rùn àwọn ẹ̀dá náà ọ̀fẹ́ àwọn màláíkà náà ọ̀fẹ́ aláàgbọ̀n ọ̀fẹ́ lẹ́yìn gbàtà bá rún pákó tán ó ṣe òdú ó ṣe àlùwàlá lẹ́yìn àlùwàlá nítòkù pé kọ́ wá ọmọ wa méjì méjì méjì tọ́lọ́mọba ní kò lè kí tọ́wá rí pé àṣùbà ń bọ̀ ó kù díẹ̀ ọ àmọ́ wítìrì tó kéré jù ẹyọkàn bọ́bá ti wá kí wítìrì lálẹ́ nígbà tó kí ìṣá ìtàn tó di kí wítìrì lálẹ́ ó ní bùkátà sí wítìrì mímọ́ rákà méjì méjì lọ́kàn máa kí lọ́mọ sálámà méjì méjì lọ́mọ sálámà rákà mọ́kànlá òun ló dájú gẹ́gẹ́ bí sunna òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí ọba ti wá ṣe náfìlà yìí láti pè ọlọ́run nígbà tí ó fẹ́rí kalẹ̀ torí pígbà tó súnmọ́ ọlọ́run ọba jù gbà tó fẹ́rí kalẹ̀ ni ó béèrè orí ayé lọ́dọ̀ ọlọ́run ó sì béèrè orí ọ̀run ó sì lè pẹ́ nígbà tó pẹ́ náfìlà ni wọn nìkan náà ló sì ń da yàn ó lè pẹ́ dìgbà tó bá wù ọ́ lérí fẹ́rí kalẹ̀ àbí lérí roko àbí lérí kìyàm má gbàgbé láti ṣe dùá tó bá ṣe àtàhíyà tó lè láàtàn èyí tó sàwọn àdúrà tá a máa ṣe lẹ́yìn tàṣà òòtù má gbàgbé láti ṣe dùwà kó tó sálámà sápò ọ̀tún àti sápò òsì èyí máa ń tọrọ nǹkan kéèyàn tó sálámà ẹnìkan ń kírun lẹ́gbẹ̀ẹ́ anabi sàlám anabi ni tètè tọrọ ń tọ́ fẹ́ kó tó sálámà o gbígbàdúrà wà mẹ́ọ̀ gbogbo àwọn ààyè yìí la máa ń sàkólé kan ọ̀rọ̀ yẹn ọmọ wa rọrùn wọ́n wá rò pé àbíyàn lágbára míì náà déyẹn ń lò ní wọn ò ní mọ̀ pé kọ̀ságbára àti tẹ̀lé súnà òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ẹni wá ń dìde lóru ọlọ́wọ́ba Allah ọ̀n sọ nínú al-Qur'an karim ọlọ́wọ́ba ní a'udhu billahi minash shaitani rajim amman huwa qanitun ana al-layli sajida أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n ń dìde lóru tẹ́ẹ̀mà bá wọn lérí ìforíkalẹ̀ kó tó di pé wọ́n kásùbà ẹ̀rì tí wọ́n dùn ó fá títí lẹ́ni tí ń ṣe náfìlà fọ́lọ̀ ẹ̀rù ọ̀run ní ń bà wọ́n ẹ̀rù àlìkèyàmọ̀ ní ń bà wọ́n bí wọ́n ṣe ní wọ́n náà ọlọ́run kí ni àkọ́kọ́ tá a máa torí ẹ̀ dìde lóru torí áhírà lẹ́yìn náà ọwọ́ àtọ̀rọ̀ ayé náà àmọ́ áhẹ́rà yẹn ni kọ́ galẹ́mì rẹ̀ ló jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ìdìde lóru wa nígbà tá a bá ń béèrè kankan nínú dúníyà ilé ayé làmọ́ dìde púpọ̀ nígbà lọ́nà bá ti ṣe nǹkan yẹn à ní dìde mọ́ ìpìlẹ̀ ìdìde lóru òun náà ni kéèyàn máa fi wá àlìkìyàmà àlìjánà ọlọ́run láti máa fi súnmọ́ ọlọ́run kéèyàn ó sì máa ran kàánú ọlọ́run ọlọ́run wá ní àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí wọ́n mọ̀ ṣé bákan náà ni wọ́n ìtumọ̀ ni pé àṣírí kan bẹ lóru ọlọ́run láwọn tí wọ́n mọ̀ àṣírí àtàwọn tí wọ́n mọ̀ wọn èsè bákan náà àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ wòlíì ọlọ́run àwọn wọ́n máa lo ń tà sọ yìí wọn ò ní fi òru wọn lẹ̀ lásán láì dìde fún ọlọ́run ọba wa suratu zumar aya lẹ́kẹsàn ọlọ́run ọba ní tajajafa junubuhum anil madaji'a ọlọ́run láwọn ẹni rẹ̀ ẹ̀rí wọ́n gbé ẹ̀gbẹ́ wọn kúrò lérí ibùsùn wọn ìtumọ̀ ni pé wọ́n dìde yad'una rabbahum khawfan wa tama'a wọ́n máa wá pe ọlọ́run lẹ́ni tí ń bẹ̀rù ìyá ọlọ́run tí ń sì ran kan orí ọlọ́run wa mimma razaqnahum yunfiqun gbogbo ta bá ti fún wọn ta bá ti dọ̀sán wọn máa ná ń bẹ̀ fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́run ní ẹnì kankan ẹ̀mí kan ọ̀mọ tóun fi pamọ́ fún wọn nínú nǹkan tí èèyàn máa ń rí tínú èèyàn máa ń dùn jaza'an bima kanu ya'malun ọlọ́run lẹ́sàn ẹ̀san bẹ fún wọn lérí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ wo ni wọ́n ṣe jama lóru ìtumọ̀ ni pé wọ́n dìde lóru ẹ̀san wà lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọṣà sí ọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ṣọ́tò sájídà aya 16 lẹ́yìn àtàwà ti wá sálámà tán kí ló kù nínú àwọn àdúrà tó dájú òun náà ni al-istighfar al-istighfar bẹ́ẹ̀ yóò ṣe lo ọjọ́ ayé rẹ̀ as a muslim ní lásàlàyé yóò lẹ́yìn àtàwà ti parí náfìlà tán kó tó di pé wọ́n pẹ̀rún àárọ̀ ní tó dájú nínú àdúrà òun náà ni astaghfirullah astaghfirullah ọlọ́wọ́n bá ní wabil ashari lásìkò sàárì kó tó di pé wọ́n pèrún àárọ̀ hum yastaghfirun gbogbo àwọn ẹni ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ẹ bá wọn nínú òkùnkùn nínú yàrá wọn tí wọ́n máa sọ pé astagfirullah astagfirullah astagfirullah astagfirullah astagfirullah wa tubu ilayhi astagfirullah wa tubu ilayhi astagfirullah wa tubu ilayhi ọlọ́mọsá fàwọn náà sínú wọn ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba allah subhanahu wa ta'ala <clears throat> ó jẹ́ wa ipe ká máa wá àforíjì ọlọ́run ọba lóru nínú táà tó máa ń ṣe lóru ó náà ní subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi ọlọ́run ọba ní wa minal layli wa adibara sujud ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ máa kọ́ṣe ànábì torí ànábì tó ti dìde lóru ẹ máa fa ọlọ́run ọba má púpọ̀ ìmọ̀ nfọ ọlọ́wọ́n bá mọ́ tọ́lọ́wọ́n bá sì ní ká nábì ọmọ ṣe ó ti di inú ẹ̀sìn káwa náà ọmọ ṣe wasabbih subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah alazim subhanallah bihamdi subhanallah alazim sẹ́ni gbogbo ń dáhùn sọ yìí nígbà tí yẹn ń dájọ́ ni èyàn lọ lè kó nǹkan rẹ̀ tó bá dé jọ́lẹ̀ kìyàmù nínú àdúrà tá a máa ń ṣe lóru alhamdulillah alhamdulillah ọmọ adúpẹ́ fọlọ́hún ìpè ọlọ́hún ọba Allah ó ṣe é rírà àwọn ìdẹ̀ra tó rí àtẹ̀yẹ́ tó rí lẹ́yìn náà asọ́látù alànàbì èyàn máa ṣe asọ́látù fanẹ́bùwà Muhammad púpọ̀ rẹpẹtẹ especially lóru ujima especially lóru ujima abẹ́kẹ́ asọ́látù pọ̀ lóru jimá nítorí pé anẹ́bì ni ẹ máa ṣe asọ́látù púpọ̀ lóru jimá àti ọjọ́ jimá asọ́látù tẹ̀ bá ṣe yọ wà bá mi ẹni bá sì ṣe asọ́látù ẹyọ kan ọlọ́wọ́n bá ó sì ké mẹ́wàá fún asọ́látù yìí èyí tí ó ní ṣe pẹ̀lú súnà láàmà ṣe kìí ṣe sàlátù lè kìí ṣe kámílà tòǹjì náà àti jáwọ́ látìlẹ̀ kàmálì àsàlátù tá nábì filẹ̀ fún wa sọlátù ibrahimiya àbí allahumma salli wa sallim ala nabiyyina muhammad èyí tó bá rọrùn lọ́rùn nínú àwọn àsàlátù sunna èyí ó ṣe tí ó pọ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe sí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe fẹ́ràn yẹn sí lẹ́yìn náà la ilaha illallah afdalu dhikri la ilaha illallah ànábì ní dhikri ìrántí ọlọ́run ọba tó lọ́lájú ó ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ó ní bùkátà sí tẹ̀sùbá ó ní bùkátà sí kí ni jama tẹ̀sùbá àfáàkánjọ́ ni ó ní ẹ̀ fa tẹ̀sùbá mọ́ àbí wọ́n ní kẹ́ mọ́ fa tẹ̀sùbá mọ́ ẹ̀wà ń kàkà ẹ̀wà ń kàkà ìyà tí ó jẹ́ ìjẹ nǹkan mi lọ́wọ́ ẹ̀tẹ́ta ni ya ń jẹ ní àwọn méjì ẹni tí ń tẹ̀lé súnà ni ya ń jẹ ní abẹ́ntí ó tẹ̀lé súnà ṣe tẹ̀síbà nabi muhammad sallam ṣe ọlọ́gọ́rùn kan ni àbọ̀lọ́gọ́rùn méjì àbẹ́lẹ́gbẹ̀rún káàfà wọn wá sọ bí ọba wà nù àdísì ṣe tẹ̀síbà nabi rẹ́ẹ̀dì ni àbí blue àbí white àwọn kan máa ṣe àwọn máa ṣe lọ ètípà rẹ̀ bá ká eléyìí lọ́wọ́ nínú sunna ojú sallam muhammad sallallahu alayhi wa sallam ayé miami èyí tó kù tí wọ́n bá ti pẹ̀rún ò níyànnáfílà míì máa illa rakata rakata alfajir àfikọ́ jẹ́ raka méjì tá a máa ń yàn lẹ́yìn ìgbà tálẹ̀ fàjàrí bá yọ gbogbo náfìlà yókù stop ọdẹ ìgbà tó rùn bá yọ àfi náfìlà ẹni tí ó wọ mọ́sálásí tẹ̀yẹ́tọ̀lù masjid yóò kí raka méjì nítorí pé àdìsí míì lọ́pàá aláṣẹ ipe tọba tẹ bá ti wọ mọ́sálásí ẹ gbọ́dọ̀ jòkólẹ̀ tẹ bá lálùwàlá àfikẹ́ yan raka méjì raka méjì ẹni àfa àti yan náfìlà lọ́ọ̀kan òní wọ́n yàn àwọn sì wọ́n mọ́sálásí ni wọ́n pẹ̀lú halkọ́ ọlọ́mọ àgbà lẹ́sìn fún ìyẹn ló lè fi yan ìyẹn ló lè yan lẹ́yìn ìgbà tó ti kí rákàtà alfajiri lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rún kọ́dà àwọn sọ̀hábà mi ẹ̀rú máa ń bá àwọn débi pé nígbà tá nẹ́bi ní ká máa yan náfìlà mi máa lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rún àfi kan wọ́n yan rákàtà alfajiri nlé tí wọ́n dé mọ́síláṣí wọ́n wà yan tayatul masjid nítorí pé àdíṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtọ́jọ́ dájú ó dà níbi kéèyàn kí rákàtà alfajiri nílé kéèyàn ó dẹ́nbà ti wọ́n mọ́síláṣí kó kí rákàtà tahiyatul masjid tọ́wọ́ ìjẹ́ pé òkè ńlé náà ni tọ́ba ti dé bí ó kí rákàtà alfajiri ní mọ́síláṣí èyí náà àwọn tábà jẹ́ ọkùnrin àwọn tájọ́kùnrin tó kù lẹ́yìn ìgbà tí ti pẹ̀rún tán òun ni ká múra ká sì jí àwọn ọmọ ọkùnrin ká gba mọ́síláṣí lọ eléyìí ní sunna òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin káwọn kẹrin nínú ilé ọlọ́lá ju kan wá kí ní mọ́ṣáláṣí lọ àmọ́ tó wá láwọn fẹ́ tẹ̀lé wa lọ mọ́ṣáláṣí anábì ní ẹgbọ́rọ̀ dá wọn padà àmọ́ ládàá ti inú ilé ọlọ́lá ju ti mọ́ṣáláṣí lọ fáwọn èyí ni àwọn obìnrin àdánwò tí ó bá àwọn ọkùnrin táàfin máa kírun ilé ọlọ́mọdé àmọ́ ọlọ́gbàrọ̀ ọlọ́run torí àdánwò ni máa mọ́ ọkùnrin kírun ilé àdánwò àbí dọ̀rúra bóyá ìnira bóyá ojú ń rọ̀ every rain àbẹ̀rù ń bá ọ́ bóyá ẹ̀rù tí ó di pé bóyá àwọn olè àbáwọn amúrọ̀bà wọn wà ládùúgbò ọ̀dẹ́bẹ̀ ló sì gbà lọ́mọ́síláṣí olè kírun nulẹ̀ àbọ̀rẹ̀ ọlá rẹ̀ tọ́lágbà olè kírun nulẹ̀ àmọ́ láì ṣe gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́sálásí lọkùnrin tí ń kírun torí ọkùnrin láti kọ́ mọ́sálásí ó sì try láti ran létí kán lè kírun ní mọ́sálásí pẹ̀lú àwọn ọmọ ọkùnrin tá a bá bí ọlọ́mọsá dá wọn ọmọ wá sí tábà ti lọ mọ́sálásí àmọ́ sàdúà ọlọ́mọ jẹ́lì fi kọ́lìbì nọ́ra wọ́n fi bọ́sọ̀rì nọ́ra wọ́n fi lẹ́sàrì nọ́ra fi yẹmínì nọ́ra wọ́n fi yẹsàrì nọ́ra gbogbo àdúrà yìí wà nínú sítádẹ̀ ẹ̀dí kalọ̀ lè ha à ń tọrọ ìmálẹ̀ ọlọ́run sínú ayé wa sínú ọkàn wa sínú àwọn wa wájú wa tẹ̀yìn wa wọ́n bá ti wá fẹ́ wọ mọ́sálásí níta àmọ́ wí Allahumma Allahumma iftahali abuwaba rahmatik Allahumma ẹ̀dí àwọn jama iftahali abuwaba rahmatika ẹsẹ̀ ọ̀tún ló sì gbé wọn mọ́sálásí wọn Allahumma iftahali abuwaba rahmatika kálọ̀ lè mà bàtà fẹ́ wọ tọ́lẹ̀tì ẹsẹ̀ wò là ń gbé wọ tọ́lẹ̀tì lẹ́ẹ̀kan ẹsẹ̀ òsì mọ́jọ́ dàrú mọ́ ẹsẹ̀ òsì lọ́gbé wọ tọ́lẹ̀tì tọ́ba fẹ́ wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún ló gbé wọ mọ́sálásí dawadi fẹ́ jáde kó ní mọ́ṣáláṣí allahumma inni as'aluka min fadlik allahumma ẹjẹ́ awi jama inni as'aluka min fadlik allahumma inni as'aluka min fadlik wọ́lọ́n ọba mo béèrè ọ̀lànlánlá lọ́dọ̀ wọ́lọ́n ọ̀lànlánlá lọ́dọ̀ wọ́lọ́n ọba àtikáàrù àṣọba tó bá ti wá kí irun jama tán ọ fara balẹ̀ lérí irun tí wọ́n bá sì ti ń kírun lọ́wọ́ ò ní máa sáré wọ sáfù ọ máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ anábìlẹ̀ ìtọ́ bá bá kó kí èyí tó bá sì bọ́ kọ́ sá padà lẹ́yìn irun aláìmọ̀kan ní máa sáré wọ sáfù kìtìpọ̀ fẹ́ràn ọlọ́run kìtìpọ̀ ní man olódo ni ẹni máa sáré wọ torí pé ó fẹ́ bá jàmá sẹ́wọ̀n bá mọ̀ pé ah, ó fẹ́ bá jàmá torí pé ó ní man yorùbá nìkan o aláìmọ̀kan ni o bọ́ bá ṣubú yóò tún gbẹ̀sẹ̀ àyíṣàdé wọ̀ṣáfù àdẹ́bìnrin ẹ̀ máa lọ bisikina pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tẹ́ bá bá ẹ bá wọn kí èyí tẹ́ bá sì bọ́ fún yín ẹ̀sán padà kìdìpọ̀ ọwọ́ adé sọ́fù lọ́mọ wa mí ẹlẹ́ẹ̀lẹ́ sọ́hánà bẹ̀rẹ̀ lásì bẹ̀rẹ̀ lásì àwọn tí ó dákun ní àbáyé ọjàrà márùn-ún ọjàrà márùn-ún

gbogbo èyí tó ń rò léyìí tó ti dáa oyé máa dúpẹ́ èyí tó kù díẹ̀ káàtó ṣe sùúrù kọ́ máa bẹ́ẹ̀ mọ́ wàá jí kankan nínú méjèèjì mọ́jì ọmọ gbàgbéra lérí àsọ̀lá torí sọ̀lá òun náà ni ìjọsìn tá a torí ẹ̀ wá sílẹ̀ ayé lẹ́yìn gbàgbọ́ lẹ́yìn gbàtà bá ti wá ṣe sọ̀lá tán ní tó kù jàmá àwa tá a wà ń lé lóbìnrin àbáwa tá a wà ní mọ́ṣáláṣí ní tó kù ní káka tá a máa ń kà lẹ́yìn sọ́lá astaghfirullah astaghfirullah mẹ́ta aláma ń tẹ sọ́lá àwọn mẹ́ka sọ́lá àwọn tabaraka jalla wal kiram tá a máa ń kà yẹn aláma aláma ni alimá àti ìta alọ́ lè ha nífa ọ̀pọ̀lọpọ̀ ọmọ o ẹlòmíì kan jẹnu ni o ẹlòmíì kan kàkà lásán ni oyè kò mí kankan tọ́ba ti mọ bó àwọn àsìkárù yìí tán lẹ́yìn náà lọ́sẹ̀ wàá jòkólẹ̀ láti bẹ ọlọ́run kó o jòkó bẹ ọlọ́run ọba yìí kó o jòkó máa kí ọlọ́run ọba yìí dandan ni fún ọ lójúmọ́ kó o ṣe ọlọ́wọ́n bá aláǹsọ ní Qur'an Karim ọlọ́wọ́n bá ní wasabbih bihamdi rabbika qabla tulu'i shamsi wa qabla al-ghurub ọlọ́wọ́n bá ní ẹ máa ṣe subhanallah ẹ máa fọ ọlọ́wọ́n bá mọ́ ẹ máa yin ọlọ́wọ́n kóòrùn ó tó yọ kóòrùn ó tó yọ àsìkò ó ní jama lẹ́yìn àṣùbá ní jama wa qabla al-ghurub ẹ sì máa jòkó kẹ́ máa yin ọlọ́wọ́n kẹ́ máa kí ọlọ́wọ́n kóòrùn ó tó wọ̀ eléyìí rí fáàsì lẹ́yìn lẹ́yìn asir ṣẹ̀rí pé ṣẹ́tọ́ lọ́n gbélé wa lọ́wọ́ ọkọ̀ rẹpẹtẹ inú ayé mi ọlọ́wọ́n bá ní fasubhanallahi hina tumsuna wa hina tusbihun ọlọ́wọ́n bá ní tútóbi ọlọ́wọ́n bá yín ọba tẹ́ẹ̀ máa ń gbé tóbi nírọ̀lẹ́ kórùn ó tó wọ̀ àti láàárọ̀ tẹ̀wáká ṣùbàtà ìyẹn ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam àbá ti kírun tá ànábì ojú kọlẹ̀ masjid yóò wá ka Allahu la ilaha illa huwa al-hayyul qayyum yóò ka kul wallahu ahad kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas yóò wá ní asbahna wa asbaha al-mulku lillah walhamdulillah la ilaha Allahu akbar ajileni asbahna ajileni wa asbaha al-mulku lillah gbogbo ọlá tó nílé ayé pátá táwọn èèyàn ń lé káàkiri ọwọ́ ọlọ́run ló wà kò sí lọ́wọ́ nǹkan mi mo wá dúpẹ́ fún wọn lọ́wọ́ bá inni afawa a sheikh sa'id al-qahtani shafa'ullahu shafa'an ajila ni wọ́n fi kó àdúrà yẹn jọ sínú citadel islam muslim bàbá náà wọ́n wà lérí àárẹ̀ báyìí wọ́n ní kánsà lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́tàbà fún lálàáfíà ṣe rí pé ìtàǹgbóyé ni pé kò sẹ́ni bí yóò ṣe jẹ́ ni ọlọ́run tó tọ́lọ́run ní dẹ́yàwó àmọ́ ọlọ́run ọba àlá ó fi dáadáa sínú ìwé àdúrà náà àwọn kan ṣáájọ pé ànábì máa ń ka nǹkan báyìí ẹ máa ń ka nǹkan báyìí ẹ máa ń ka nǹkan báyìí láàárọ̀ ẹ máa ń ka báyìí rọ̀lẹ́ àwọn kan ṣáájọ wọ́n sì sọ di tẹ́ra fún ló sì jẹ́ pé ilé tí ọba sí yéṣu ni mùsùlùmí ń bẹ ilé yẹn ewu ń rọ kiri káyẹ̀ yóò sì padà wọ nítorí gbogbo tá ànábì máa ń ṣe láàárọ̀ tó bá ti kásùbà tán ni wọ́n kó síbẹ̀ àwọn tábà ní kálẹ̀ ní àwọn tábà sì ti sọ́nù kálẹ̀ rà mí àwọn tábà sì ní ilé tá a kà kálọ̀ lè gbọ́n eruku rẹ̀ nù kálẹ̀ ṣe kíni kálẹ̀ bẹ̀rẹ̀ sí máa ka kọ́lọ̀ méjì ká lóòsì ọwọ́ aka àsìkárù sọ̀rọ̀ yìí ọ̀ọ́ka láti aláwọ̀ láìláì láwà ọ̀ọ́ka débi Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad ìbẹ̀lẹ̀ ọ̀ọ́ka dé ẹgẹ́ bá a ṣe máa ka yẹn ẹlòmíì ti ha nínú wa ẹni tí ọba ha máa gbé dání káàkiri ìwé àdúrà rẹ̀ máa gbé dání ẹni tí ń sóògùn náà gbóògùn dání bó ṣe jẹ́ pé orí ibú lòun padà sí kínní ni wọ́n padà ṣe ìwọ́tọ̀ wá gbé àdúrà gidi lọ́wọ́ ọ̀wá lọ gbàgbé ẹ̀ sílé ọ̀wá ríkà àlìjánu gan fẹ́ kọ gbàgbé ẹ̀ wọ́n fẹ́ kọ́ wà lápò rẹ̀ gangan mọ́ka wọ́n fẹ́ kó síbáyìí kò sì tó parí padà ìwọ́n lò nígbà fún ṣètọ́ tó ti ti ká lójúmọ́ ọlọ́run bá ti fún ọ ní nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ti wà nínú sọ ọlọ́run ní faburú ni wọ́n lẹ́yìn náà aláwọ̀ máa sínú àfọ̀n ibi tó fọkàn sí yóò máa ṣe jíjẹ mímu rẹ̀ rọrùn ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ àwọn nínú àwọn ilé ọlọ́run tí wọ́n ń ṣe zikiri tí wọ́n ń rántí ọlọ́run lérí ilẹ̀ lẹ́yìn tó dẹ́kun tó bá jáde láyé ọlọ́ lè bá lẹ́kùnrẹ́rẹ́ lọ́dọ̀ ọlọ́run bá wa mẹ́tẹ̀ẹ̀ta inú ṣe pàtàkì fún wa. yéṣu ni muslim wọ́n pè ní citadel wọ́n pè ní fortress kálọ̀ lè gẹ̀tẹ̀ àwọn tabadẹ̀ lè download ẹ̀ lérí net oye tabadẹ̀ tẹ̀ yéṣu ni muslim wọ́n máa gbé bá download yóò wà lórí fóònù rẹ sọmọ pé fóònù rẹ náà ní bèjì rẹ tẹ́lẹ̀ kò sígbà tó jí tó ní pé fóònù mi wà ẹ̀hẹ́ nígbà bí fóònù ṣe wà pẹ̀lú ọ̀kan náà wọn sálàfù sọ́ọ̀lẹ̀ náà wọn ẹni rẹ wọ́n ní bí fóònù ṣe wà pẹ̀lú wa lẹ́ni tá a lè yà á lẹ́ ńgbà kankan wọ́n ní bí kùránì ṣe wà pẹ̀lú àwọn ẹni ìṣáájú nìyẹn ṣé nìkan bẹ́ẹ̀ níwájú òsì fóònù lápò ẹ̀ kò sí àbí tí wọ́n ti àjẹ́ ìbílẹ̀kùn bí ṣe ń bọ́ alẹ́kọ̀ọ́ náà ní tó ń yọjú wo torí ti sọmọ láì àwọn yẹn wọ́n sàkólé kan Qur'an débi pé Qur'an náà ni oore tọ́lọ̀mọ́ ṣe fún yàn lé ayé kéèyàn ní àkólé kan pẹ̀lú Qur'an Karim tabati wa kàṣkàrù yìí tán lẹ́yìn náà àwọn àdúrà tabatun lè ṣe àmọ́ wa lọ bí iṣẹ́ àmọ́ lọ bó jama àmọ́ lọ bí iṣẹ́ kátó lọ bí iṣẹ́ á jẹun àbáni jẹun àwọn àbáni ní téèyàn bá ti ṣe àṣkàrù yìí tán tó dáa jù tọ́lọ́mọ́ bá fún nígbà láàyè ìbá jẹ́ gàgà ewé kan nínú Qur'an kọka ìbá jẹ́ júsù kan gbìyànjú kọka ìbá jẹ́ ìdajì ewé gbìyànjú kọka ọ̀kan náà wọn sálàf ó ní tá bá ma ọtí tó bí alukur'an ni pẹ̀lú kíkà rẹ̀ lójoojúmọ́ ó ní wàllá kò sí bá sì kò ṣe lè wù kọ́ ha fún yàn tó téèyàn gbọ́dọ̀ má ka àyà kan kó tó jáde mọ́sálásí ó ṣe wá ó ṣe wá lágbára wá rí ojútùú gbogbo ẹ̀ mọ́ ọ̀kan mú quran bisimilahi rahman rahim tọ́ha salamu alaykum wa rahmatulahi wa barakatu kó sì máa lọ bíṣẹ́ tọ́ha ó ti tó tọ́wọ́ àti tó kọ́kàn sí alhamdulilayi lẹ́dí ansada ala abudul kitaba walam yaji alahu iwaja tó masalam salamu aleykum jama ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀n lọ bíṣẹ́ èyí ojúmọ́ rẹ̀ tá a mọ̀ pé ọlọ́run jẹ́ ajíire òun oyé kò sífẹ́ ní tí ọ̀ka koran lójúmọ́ torún náà nìwé ọlọ́run tó wà lérí ilẹ̀ tí ò sí tó tó lérí ilẹ̀ ọlọ́run alukurani ju anabi wa muhammad lọ sallallahu alaihi wa sallam alukurani ṣe kí ni ó ju anabi lọ anabi sì ju gbogbo ńdọ́lọ̀ dá lọ àbùtọ́rí pé kùránì kìí ṣẹ̀dá alùkùránì sífàtòmí sífàtìlá nínú ìròyìn ọlọ́nà nígbà náà bìnà máa ń bẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ àwòzù bí kẹlìmáàtì lá ìtààmà ni ń wàṣọ pẹ̀lú kùránì kẹlìmáàtì tààmà àwọn kẹlìmà tó ti pé síbẹ̀ mí ń ṣàbí màkàlàkà níbi aburú tọ́lọ́ndá anabi gan máa fi ń bẹ ọlọ́run níta anabi fi ń bẹ ọlọ́run sójú anabi lọ alukurani yẹ àmọ́ pàtàkì ẹ ẹlòmíì nínú ramadan tọ́lọ ló ti ṣe kwan gbẹ kọ̀dà bẹ́ẹ̀ lẹ́yìn gbàtà bá ti ka ti ọ̀rọ̀ wa lọ́rùn tán ó tọrọ àdúrà tó bá fẹ́ tíbi iṣẹ́ rẹ̀ bá sì jìnnà ọ máa kà á lọ lérí ọ̀kadà ni o nítorí tọ́ ọba ilé pẹ́ tí wọ́n bá yọ ọ́nṣẹ́ wọ́n pe ìmáàmù lórí kó sí inú mọ́ṣáṣí o ọ máa kà á lọ ọ máa jẹni lọ náà ní wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́wọ́ ọ̀nù mọ́tò ọmọ ọmọ ọmọ òbí kankan abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ìṣàánú wa ká tó jáde á jẹun oúnjẹ tá a fẹ́ jẹ wọn ni ká ní bisimilá tá a fẹ́ jẹun kí láwùí jama bisimilá bó ṣe kéré tó yẹn lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́gbàgbé tàbá jẹun tí a bá wá ń ti jẹun tá a padà wá rántí pé a mọ̀ sí bisimilá ìdí ṣẹ̀rí àníkàwé ni pé bisimilá yìí fi awwalihi wa akhirihi ẹ̀jẹ̀ àwùjọ jama fi awwalihi wa akhirihi àbí bisimilahi awwalahu wa akhirahu bisimilah awwalahu wa akhirahu èyí tó bá rọ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ tó bá ti wí gbogbo àwọn oúnjẹ tó ti jẹ síwájú tó jẹ́ pẹ̀lú sọ ọlọ́run ọlọ́run bọ́ ti bọ́ protẹ́tì aburú tó wà ń bẹ̀ fún bọ́bá jẹun tán kí náà sọ jẹ́mọ́ ẹ̀dí alhamdulillah alladhi at'amani hadha wa rasaqanihi min ghairi haulin minni wala quwwa gbogbo ẹ̀ wà ní citadel o mọ́jà ayà rẹ̀ ọjà o wọ́n lè wà ní citadel ọwà ń bẹ̀ àkàní ìtumọ̀ ẹni pé ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó fún mi jẹ tó sì wá ṣe àrísì kìí jẹ mú rọrùn fún mi láì ṣe pé mo lágbára kan tí mo lè fi fúnra mi jẹ tí n sì ní ète kan tí mo lè lò tí n fi oúnjẹ jẹ wàláhì tọ́lọ́run ọba ọba fún olóúnjẹ jẹ ò lè rí jẹ gbogbo tá ń jẹ yẹ jama nírọ̀rùn yẹ oye bọ́lọ̀ bá fẹ́ kó le fún yà yóò le láti rí nígbà míì ó tún rí láti jẹ yóò tún le nígbà míì ó jẹ láti yà yóò tún wá le gbogbo arísìkí tọ́lọ̀ ń sè yẹ èyàn gbọ́dọ̀ dúpẹ́ tí èyàn bá ti jẹun tán gbàrà eléyìí láàmú wí tá a bá ti jẹun tán yóò máa jẹ pé àárín ti ọlọ́run àbíjọ kan bẹ tẹ́yìn ò ní jẹun jẹ mọ́ gbọ́dọ̀ bọ́ gbà wẹ̀ ọ́ Eh. gbogbo àwọn tá à ń sọ yàrá wíìdì yẹ̀wò míì àwọn wíìdì ìjọjọjúmọ́ tá a máa ṣe kíni tá a máa ṣe ṣẹ́rí wíìdì Tìjàníyà àwọn kàdéyà tí wọ́n ń sọ yẹn àwọn ń ṣẹ̀sìn ni o wíìdì làwọn náà ń pè èdè sí ni wíìdì èdè yẹn ṣe ìjọjọjúmọ́ nínú àdúrà ni wọ́n pè ní wíìdì wíìdì tá a bá fi Yorùbá pè ní wọ́n máa ní wíìdì àyẹ̀ torí tá a bá ní wọn èmi náà fẹ́ ṣe wíìdì kámọ́rò o àlùwíìdì iṣẹ́ ìjọsìn téèyàn ń ṣe ní gbogbo gbà continuously ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́ba ti wá jẹun tán ètò kù ní kọ́ ọmọ lọ bí iṣẹ́ kó lè bá rí mi jẹ nítorí ibi iṣẹ́ ló ti mọ́ wálé tó fi jẹ mí kí láwàá wí tá a bá ti fẹ́ jáde torí bó ṣe ń jáde ọ̀ ń jáde ọ̀fẹ́ jáde sínú ayé ọ̀fẹ́ jáde sọ́dọ̀ àwọn ìka kí ni mo pè é jẹba ìka àfi ajẹmọ́ fi ara ṣe kí ni mọ́fì ayó ọ̀daràn àwọn olórí ibú pọ̀ láyé dolórí rẹ lọ kọ̀ wá síbi tó ti ní pàdé wọn nínú mọ́tò ni ó ti kọ́ pàdé wọn eréṣiríṣi ọ̀kan pàdé ọmọ ìyá ọ̀kan jóni ó ní ọ̀yá ó sì wọlé ba nu mọ́tò ó ní sún tọ̀hún lọ́wọ́n ti sùn sún díẹ̀ sí ọlọ́wọ́n ti sùn ọba ah, gbé polybag jáde ó ní tó wà nú ẹ̀ torí irú yín ní sí ń gbé káàkiri ọbẹ̀ ní alógun nù ẹ dàkú òun wẹ́ni tí ó ṣe níkà bẹ́ẹ̀ ni làwọn tí ó gbé àgbàlagbà tí wọ́n kọ́ ya iṣẹ́ nbẹ́ nbí tí wọ́n kọ́ ó ètò pé kò pè é tọ́wọ́ ti pè é tọ́wọ́ ni máa bọ̀ ní kọ́mpìnì wọ́n wọ́ bẹ̀ báyìí wọ́n tilẹ̀kùn mọ́ni ẹ eh, wọ́n tilẹ̀kùn mọ́ yàmá ìjọba wọ́n sì lọ lè sàpáta rẹ̀ wọ́n yọ apá àtẹ̀sẹ̀ wọ́n tọ́ wọn tó padà wálé iṣẹ́ náà nísìnyí wákàtí kọ́lọ́mọ́jà sẹ́rìn àwọn olójúbú eh, eh, ọlẹ́ òun ò ṣiṣẹ́ yọ̀ọ́ Eh, àwọn àwọn olóògùn lọ́kùnrin lóbìnrin ilé ayé aburú bẹ́ẹ̀nbẹ́ anábìwájú tí wọ́n ti fẹ́ jáde ẹ wá sáde ọlọ́run kẹ́ni bisimilá tawakalitu alàlá wàlá haula wàlá kúwata ilà bìlá bisimilá tawakalitu alàlá wàlá haula wàlá kúwata ilà bìlá nǹkan mẹ́ta péré náà ni bisimilá ẹlẹ́ẹ̀kejì táwà kálítú alàlá ẹlẹ́ẹ̀kẹta wà láháwọ́lá wà láàkúwátá ilẹ̀ àbìlà ìtumẹ̀ ni pé pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ni mo ti fẹ́ jáde mo fẹ́ jáde sínú ayé pẹ̀lú orúkọ ọlọ́wọ́n mo wá gbára lé ọlọ́wọ́n ọba náà kò wá sí tí ó yí padà lẹ́ni kò sí agbára tí ó yí padà àfi pẹ̀lú àṣẹ ọlọ́wọ́n ọba wa ànábìrin tẹ́yìn àwọn èṣù gan ni wọ́n máa sọ fáwọn ọmọ ìyá wọn pé eléyìí ti ń lọ yẹ òkìta wọ́n òdìta wọ́n kò fìta wọ́n ti sọ eléyìí o ẹ má kọlu o kẹ má jóná o eléyìí ti ń lọ yẹ o ti wí kankan jáde nsìn o. jama gbogbo àwọn àdúrà kéékèèké yìí ọ wá ààyè tó ń fi màá nífà ọ wá ààyè tó fi ha bọ́bá mọ̀ pé o làákàyọ̀ bá tó gan ọkọ sínú pépà ọmọ amújáde ìgbà tó fi mú jáde lọ́sùn kan yóò dúró wallahi suma billahi la ilaha illa illa huwa ilé ayé tá a wà yìí Allah ní kúlẹ̀ a'udhu birabbil falaki min sharri ma khalaqa ìrẹ́ ànábì máa máa jẹnu máa jẹnu má dákẹ́ sọ pé ìmọ̀ ń wà sọ pẹ̀lú ọlọ́run ọba ọba tọ́lá ṣùgbọ́n níbi aburú ń tọ́dá ọlọ́run ká ànábì ọmọ dákẹ́ kó máa jẹnu torí kí ipa ọmọ bàa ka kípẹ́ èṣù àtàwọn ẹni èṣù làwọ́ wa dákẹ́ tó bá ti wí bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run aburú kan sì ti ń ṣe ọ́ tó fi dé bó ṣe wá jáde ńlé ayédàkó ogun ọ̀kadà rẹ àbí kẹ̀kẹ́ náà fẹ́ àbí kó ogun mọ́tò èrò sórí gbogbo ń tọ́ fẹ́ gùn yẹn ipá rẹ̀ ọ̀ka wọn ọlọ́run kan rọ̀ wọ́n ni ìbájẹ́ sin ìbájẹ́ nǹkan tí ò lè lana hadha وما كنا له مقرنين وإنا إلى ربنا ila rabbina lamunqalibun ejawi jama subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinina wa inna ila rabbina lamunqalibun bó ṣe máa ń ní ọlọ́run wọ́n sọ́ọ̀yàn tí yóò fi bọ́ọ̀lẹ̀ lérí nǹkan náà títóbi ọlọ́run ọba ọba tó sẹ́ńtà gùn yìí tó sẹ́ẹ̀rọ̀ fún wa alágbára tó yarí tán tí ẹ̀sìn bá tọ́ọ̀nù tó lọ́wọ́ lọ́mọ́ èmi ọmọ tọ́ bẹ́sẹ̀ àfikọ́lá ọmọ rẹ̀ kátó wá bọ́ ọ̀kadà tí ò lè sọ̀rọ̀ ẹ̀sìn tí ń gbọ́rọ̀ ó lè ṣe tó fẹ́ fún ọ kátó wá gbọ́ ọ̀kadà tí ò lè sọ̀rọ̀ tí wáyà ọ̀sọ́ fún ọ pé ọkọ̀ sọ fún ọ nígbà tó wọ́n jà bírèkì ọ̀sọ́ àbí bírèkì bá sọ fún ọ pé òun fẹ́ jálè ní <laughs> ọlọ́mọjà ṣe rẹ̀ gbogbo ń táǹgùn yẹn pátá àfi pẹ̀lú agbára ọlọ́run bẹ́ẹ̀ bá ti wá wílé nǹkan gùn yẹn ká wá pé plane òun ò sí ẹ̀lábùjẹ kọ̀ lábùlà kan wọn bá ti bọ́lẹ̀ bọ́lẹ̀ ọlọ́mọdé aṣèrìn o tẹ́yìn bá ti kà ọlọ́wọ́n protect yàn tẹ́yìn ó fi bọ́lẹ̀ lérí nǹkan gùn náà tọ́ àwọn tá a fẹ́ wọjà a fẹ́ wọ́bó a fẹ́ wọjà ṣẹ́ríkọ́ ọjà náà láti mú ti àjẹ wálé bẹ́ẹ̀ bá ti dí ọjà anabi sallallahu alaihi wasallam anabi ní ká gbàgbé láti máa sọ pé la ilaha illallah ẹja ìjàmbá wahdahu la sharika lah láwùlẹ̀ mọ́lìkù wà láwùlẹ̀ hamdu yuhyi wa yumitu wa huwa hayyun la وهو على كل شيء قدير. huwa ala kulli shay'in qadir kò sọba tá a sin tọ́lẹ́tọ̀ sísìn lẹ́yìn ọlọ́run kò nígbà kejì òun ló ní gbogbo ọlá tó wà láyé òun nìkan ló sì lọ́pẹ́ òun ló yẹ ká máa dúpẹ́ fún òun ní iye èèyàn nípa àyàn ọba yìí lọ́ba àlàyé tí ò ní kú tiẹ̀ ọwọ́ rẹ̀ ní gbogbo rẹ̀ níwà gbogbo rẹ̀ táwa ọwọ́ rẹ̀ lọ́wà ó sì lágbára láti ṣe fún wa ànábì tí yẹn bá wí bẹ́ẹ̀ ọlọ́run dáàbò bò yàn lọ́jà téèyàn fi darí dé wọ́n tún wá fún yàn ní ládàá one million alif alif asada one thousand lọ́nà one thousand àbí ṣé one million yẹn one thousand lọ́nà one thousand alif alif kataballahu lahu alif alif asada la ilaha illallah ẹgbẹ̀rún kò tí ì sí mílíọ̀n gbà yẹn bàtà ànábì ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ládá wọ́n kọ́lẹ̀ fún yàn tẹ́yìn bá ti wí kẹ́lìmà gbólóhùn yẹn lẹ́yìn náà wọ́n wá parẹ́ fún yàn wa mahallahu anihu alifa alifi sẹ́yìá wọ́n pa mistake ẹ̀sẹ̀ kéékèèké one million wọ́n parẹ́ nínú fáìlì yẹn lẹ́yìn náà wọ́n rúfẹ́ ah alifu alifi daraja wọ́n wá fún yàn ní ìgbéga ipò lọ́dọ̀ ọlọ́run èyàn súnmọ́ lọ́wọ́n ọba daraja daraja àgbéga reward wọ́n fún yàn ní kíni wọ́n fún yàn ní ìpele one million lójú jẹ́ pé àwọn sọ́lábù sọ́ọ̀lẹ̀ wọ́n dìdí máa ń fa ara wọn ipe ọmọ ìyá dákùnjẹ́ adọ́jà ká lè rayọ̀ ká lè ṣe kíni ká lè ọjà adọ́jà ká lọ ra bàtà bàtà tí ń bẹ́ ń tòsí ń bòmí o ọjà ni wọ́n ti lọ torí kán lè bá ṣe kíni kán lè bá gbọ́ládà àdéhìí wọ́n á mọ ìjọ tó ti wọjà tó ti lùsà àdéhìí tó ti lùsà àwọn rẹ̀ ẹni bẹ́ẹ̀ fẹ́ wọjà yóò ní a'udhu billahi minash shaitanir rajim tí wọ́n ní kò wí kàn tí wọ́n ní kò wí kàn tí wọ́n ní kò wí ní kò ṣe kíni kò wí lẹ́yìn náà oògùn ní mọ́ ọlọ́jà gbogbo àwọn ní ọjà pátá ní kálukú ń fi àṣírí bú wọ́n fi ń tajà ọlọ́mọdé alárakúra ó tẹ́ra pákẹ́tì sáná méjì náà ní last week ọba tó lọ́jà lọ́ba tó ra ọdọ́sìn mẹ́jọ mẹ́yàn bá ṣe ìyàwó gan sẹ́yìn lè lóòótọ́ eléwé dún sóògùn aláta ń sóògùn la ilaha illallah ọlọ́mọjá sírin kò sí táwọn yẹn ń tàn sí kó tó wọ́n fogun ta mọ́ ó sì jẹ́ pé kọ́lọ̀wọ́ travel nígbà míì ìjáde ẹlòmíì yóò jáde kó láàrin ìlú ń travel lọ ní kí lànà ẹ̀bìnrin wí Allahu akbar ẹ̀já wí Allahu akbar Allahu akbar ẹ̀mí lónìí yẹn ẹ̀mẹ́ta subhanallazi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ìtumẹ̀ torí àsìkò wa ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù mímọ́ fún ọlọ́run ọba tó ṣe nǹkan gùn yìí nírọ̀rùn fún wa ipa àwọ̀ ọ̀ka o ọ̀dọ̀ ọlọ́run náà padà sí o wa inna ila rabbina lamunqalibun Allahumma tó bá jẹ́ tẹ̀rìn àjò ní tó fi kún ni pé Allahumma ìwọ ọlọ́run ọba inna nas'aluka fi safarina hadha al-birra wa taqwa ìrìn àjò ta fẹ́ rìn yìí látà bá fi oore síbẹ̀ bá wa fi bẹ̀rẹ̀ ọlọ́run ọba síbẹ̀ wa min al-'amali ma tarda gbogbo ṣe tá a ṣe nínú àjò náà má jẹ́ ó wa rí bínú wọ ọlọ́run Allahumma ìwọ ọlọ́run ahawwin alayna safarana hadha musa sí ìrìn àjò yìí ní rọrùn watuwi bu'da kí wọ́n lọ́wọ́ bá Allah kọ́ mọ́jìá mísì ojú ọ̀nà ṣẹ́rí Ìbàdàn sáàmà àti mọ̀ pé Ìbàdàn sí àbí Èkó sí Ìbàdàn bóyá one and a half hours àbí kíyàn wá rin Ìbàdàn àmì kíyàn orin Èkó sí Ìbàdàn ní wákàtí mẹ́fà ṣe ń gbọ́sẹ̀lẹ̀ rí ó lè jẹ́ tráfíkì náà fà ó lè jẹ́ igi kan ní òwò sójú ọ̀nà ó lè gbé táǹkà kan ní òṣùwọ̀n ọlọ́jẹ́ mọ́tò kan ní ọmọ jóná ọlọ́gbẹ́ accident láka lọ́sẹ̀lẹ̀ ẹ wà kú ń bí lago mẹ́fà àárọ̀ ẹ sì dé Ìbàdàn lago mélòó jama ẹ lago kan ọ̀sán bọ́ọ̀dì ni pé in tí ó jìnnà kádàáwó sì sọ di tó ṣe kíni tó jìnnà mọ́ yàn lọ́wọ́ nígbà míì èèyàn sì máa sọnù tí wọ́n ní ẹgbà bí ẹ bá ti gbà bí ẹja ṣe bá dánsì lẹ́bàṣà ń lọ lẹ́bàṣà ń lọ ń bọ̀ ẹ̀ lẹ́bàjá sọ́dọ̀ ọkùtọ́nù ah, ẹ bá wò pé ibùdó wàhálà ni anabi sàlẹ̀ àwọn wàtò wẹ̀ àná bóòdà gbogbo tí ó kọ́ sí ti ìrìn àjò tó easy tó rọrùn tí ó jìnnà tí ó fi wá di tí ó jìnnà rẹpẹtẹ tá a máa wá dá múnugbó ọlọ́mọṣà gbé fò wá nínú ìrìn àjò yìí torí pé àtàwọn ọ̀nà tẹ́lẹ̀ kan náà ni wọ́n wẹ̀ náà ni tí wọ́n sọ fún mi pé kìnìún ń bẹ lójú ọ̀nà o àbáwọn ayákẹ́lẹ́ amúrọ̀bá ti wọ́n bẹ́ o sẹ́yìn níbẹ̀ nugbó ẹ̀kẹ́ mọ́nà ọ̀nà àkọ̀rọ̀dú ni bá tún débẹ̀ wọ́n tún sọ fún yín pé à Ìbàdàn lẹ́ ń lọ ẹ padà sí yànàfájà téèyàn wá ní irú ìrìnàjò làwọn irú àdáwó ìrìnàjò làwọn kan yìí wàláhì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anábì àwọn abẹ́lẹ́ wọn bá bẹ́ẹ̀ wọ́n ti wẹ̀ aná bọ́ọ̀dà lẹ́yìn náà àwọn fàtún tu sí pé ìrìnàjò tí ọwà tó jòkó tẹ́ ní ibú tó wá fẹ́ sọ́dọ̀ lórí ibú àbí ìrìnàjò tó rìn ìgbà tó fi wẹ̀ ẹgbẹ́ rẹ̀ báyìí lọ́ba rí pé àwọn agbanipa àwọn àwọn tí wọ́n mú ni lọ́wọ́ ń bẹ̀ àwọn wá fi ọ́ pamọ́ fún wákàtí mẹ́rin wákàtí márùn ọjọ́ mẹ́ta mẹ́rin ọwọ́ adébàdàn lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ní àdúrà yìí náà ti ṣiṣẹ́ fúnru wọn ó ní wọn wá chance ní wọ́n sọ yẹn àwọn àdúrà yìí àká àkàmàjẹ àkàdákẹ́ nínú mọ́tò ni ọ̀daràn mi ò tún máa ṣe ẹ àmì àmì nígbà tí ìtọ̀hún ní lórúkọ Jésù kí ló kàn pẹ̀lú ẹ̀ alọ̀lẹ̀ ha àdúrà náà tá a máa kà ó níparí àdúrà náà lẹ́bìnrin aláwọ̀ anta sọ ibu fi safar anta sọ ibu fi safar ìwọ lọ́wọ́ mo fi ìwọ ni ọwà pẹ̀lú wa nírìn àjò àsùn kankan mára àsùn kankan máde kò sí kankan ní abẹ́ mọ́tò wa o anta sa'ibu fi safar ìrìn àjò wa yìí wọ́n lọ pẹ̀lú wa o tó sì máa protect wa àwọn ní nǹkan mìíràn o wal khalifatu fil ahl wọ́n náà látún wá fi sílé tí oró léde wá mọ́jà burú ọ̀sọ́ máa mi mọ́jà burú ó mi mọ́jà burú dúkìá mi o ẹ̀rí títóbi ọlọ́run ọba tí bẹ lókè sẹ́mà òun ní ń sọ́lé ní tí ń sọ àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tí ń travel Allahumma wa ọlọ́run inni a'udhu bika min wa'atha'i safar gbogbo wàhálà àrìn àjò pátá májèrí kan bẹ̀ wa ka'abatil manthari lẹ́yìn náà ìríkùrí lérí ìrìn àjò májèrí bí kẹ̀kàn bá àgbàrẹ́ jẹ ẹyẹ abẹ́kàn rí àwọn èèyàn tí wọ́n yọ̀bọ̀n tí wọ́n eh, yẹn bú wọn kàn yọ síyàn lógìgì mọ́jàrí wàṣú ìlmù kọlọ̀m mọ́ wàá jẹ́ padà wálé pẹ̀lú ẹkún fìlìmáàlì owó wa tí amúdání àti ìtọ́wà ńlé mọ́jàrí bànújẹ́ ń bẹ̀ wàlí ahàlì àwọn ará àwọn ẹbí wa tá a fi lé mọ́jà bá bànújẹ́ lára wọn tá a bá délé ẹ dákun àdúrà wo lọ́wọ́ comprehensive tó tó àdúrà tán sọ àmọ́ sítádẹ́lì ń bẹ lọ́wọ́ rẹ ọ̀ká ọ̀ká ọ̀kan pé èsì ni mùsùlùmí níwájú àwa ọ̀ká bọ́bá ti ń lọ tráfì lẹ́mú dání ìwọ́ ka ọmọ náà ka ọyẹ tàbá wa darí àwọn ọmọ láti rìn àjò ànábì náà da káfí kún wípé a ìbúna ta ìbúna abiduna de rọ́bìnà hamidun lẹ́gbàá tàbá ka ilé ìtàn àṣẹ wa ka èyí tí mo sọ yìí òun náà wà ní citadel a padà sí ilé báyìí àtúbà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nínú àjò èyí tá a mọ̀ tèyí tá a mọ̀ ajé ẹrú sìn fún wọn ọlọ́run a sì dúpẹ́ fún ọ lórí bó ṣe sọ wa lọ tó tún sọ wa fún tọmọ pé wọ́n ti fún ọ ní tiẹ̀ kọ́dà bídíà ní ọ̀jẹ̀ nínú mọ́tò kí wọ́n ní ẹ̀rọkọ jésù kẹ́ni kọ́mọ wá ní àmì àbí kọ́ ní ebi ìbádùá mọ́tò wò ní bọ́sùn àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀ mọ́tò wà ní sọnù igbó onídọ̀nà máa dẹ́fà lọ́wọ́ ìgbà tó fi parí àdúrà rẹ̀ wọ́n ní lórúkọ jésù ọwọ́ sàmì kí tẹ́tí bá ọ àwọn ní bísímìlá àbí òun ní lórúkọ kíni lórúkọ yín sá sọ́wọ́dúnra wọn ṣe isa lè sọyàn ọwọ́ ní bàdúrà náà wọ́n ṣe islam ló ti kúnná ọ̀dọ̀ àwọn ní ṣe ti wọ́n ṣe ti àwọn ní kìrìsìtẹ́nì tán ní wọ́n ní kẹ́ àfà ẹ̀yìn náà bu ọládùúrà àbí sẹ́yìn ẹ̀wọ́ mọ́tò rò rí mo sì tún wọ̀ kan ní bí ọ̀sẹ̀ mẹ́ta sísìn oye ní wọ́n ní àfà ẹ̀yìn náà fún ọládùúrà mo sọ wọ́n rántèmi ni tí wọ́n mọ̀ àdúrà tó yẹ kí wọ́n ṣe wọ́n tó jẹ́ muslim wọ́n ma wá wí katakata yọ́ ma ní làkàdíjá kùn rọ̀súlù fún náà fùsùn ní làkàdíjá kùn náà kàmbẹ́ wọ́n wà ní ebi yọ́dá ti sàdúrà kan nídìí bẹ́ẹ̀ tí mọ́tò bá ti sí àdúrà tẹ́yọ kọ́ọ̀ká mú bọ́nú kọ́ọ̀ká fún rẹ̀ níwọ̀n nìkan oye tọba ti lè ra àwọn yòókù létí pé ẹ̀ náà má gbàgbé àdúrà ìrìnàjò yín o tí ọba sì máa ó fún ní fóònù rẹ̀ kọ́ọ̀ká mbẹ́ eléyìí ni sunna ojú sálà muhammad sallallahu alaihi wa sallam tó èyàn wá lọ wọn á invite yàn pé lágbájá wàá gba sẹ́ńbì kan lọ́ba dé ìlú tó dérí tọmọ pé iṣẹ́ náà lọ́wọ́ jáde ọwọ́ dé ìlú tó dérí àbí kọ́ńpìnì tó dérí àbágbègbè kan tó dérí àdébìnrin tó bá ti débì kan tó dérí sáde ọlọ́run o àwọn aburú bẹ̀ wọn ò ní ṣe o kí lọ́wọ́ wí lẹ́ẹ̀mẹ́ta a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa àdébìnrin tó yẹ ọlọ́run ọba Allah kò ní jẹ́ kí nǹkan kan fara ní títí tí ó fi kú ní ìlú tọ́wà yẹn àbí agbègbè tọ́wà yẹn èyàn lè wí téèyàn bá wà láàrin ìlú náà téèyàn wá lọ bìkan tí ó máa gbébẹ̀ tẹ́lẹ̀ especially àwọn tá a ní í ṣe pẹ̀lú site bricklayer carpenter ọkàn dé site ọkàn muhammed ọkàn kan bẹ́ẹ̀ bíi ọ̀dí kan lé ọmọ pàwọn kan ni wọ́n ń gbé ibi tọ́wọ́ àwọn tọ́fẹ́ máa kankan lé lórí àwọn àdìjẹ́nu torí inú àwọn ilé táwọn àjànú máa ń gbé ilé àkọ́kù uncompleted building wọ́n máa ń gbé bẹ̀ inú gbó wọ́n máa ń gbé bẹ̀ àwọn ahéré wọ́n máa ń gbé bẹ̀ ẹ̀yìn ìwẹ̀tọ́ bá ti dé má gbàgbé láti sàwọ́dọ̀ bí kalimati láì tá a má mi sábì máa lẹ́mẹ̀ẹ́ta tó fi kú lágbègbè yẹn aburú kan ò ní sẹ́wọ́n ẹ̀yọ́ mi nínú àwọn iṣẹ́ tí ó ká gbàgbé àwọn atabalọ́pọ̀tunítì duha ẹja sunna mu'akkada ni anabiu ò lè má ṣe lójúmọ́ kódà bá nàbà travel bí nàbí lè ṣèjọ́ ọ̀nàyàn tó tẹ̀ má travel anabi má ṣe duha rákà méjì rákà mẹ́rin rákà mẹ́fà rákà mẹ́jọ èyí tí pàrẹ̀ bá ká láti gbà tóorùn ti yọ títí tí zóòrè ó fi kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ́wọ́ ti kù díẹ̀ tí wọ́n kì í zóòrè àsìkò tó wá ti ṣe ó ti tán ẹ̀yin ìyá wa ní ṣọ́ọ̀bù níbi iṣẹ́ wọ́n mọ àwọn olówó ńláńlá tó jẹ́ mílíọ̀nìyà ńláńlá tí mo fíṣítì tí mo rí pé wàláhì kò bọ́mọ wọn lọ́wọ́ rí wọ́n sì ń control billions tọ́mọ̀ yìí kọ́bọ̀sì ni wọ́n ń control tó o ṣe dùn á billions mọ́mọ ẹnìkan wọ́n sì wọ́n sì gbogbo àlejò tó bá fẹ́ dá lóhùn yóò sọ pé ọ̀sán àṣẹ dákun mo fẹ́ sáré ṣe dùn á. ìṣòro aka mẹ́jọ rẹ̀ àbí mẹ́fà àbí mẹ́rin yóò sì máa dá wọn yẹn lọ níjọ́ kan mo wá ra àwọn kan mo ní nígbàtí ẹni tí ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tí ń ṣe dùà èyàn tí ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ sẹ́ ọ fà yìí lẹ̀ fún dùà èyí wá ẹ wá kọ́kàn yín kò lára Allah ẹ wá kọ́kàn yín sára sẹ́ ọ wà ń ṣọ́ọ̀bù rẹ aago mẹ́wàá aago mẹ́sàn-án àbọ̀ ó ti tó ti tó ọ̀ ń dájọ́ síwájú gbàgbé níbi iṣẹ́ gan ẹlòmí lọ́pọ̀tunítì kó ṣe níbi iṣẹ́ kò ṣe ní àmọ́ tó wá ní kan gbọ́ láàyè tó náfìlà ni wọn gbọ́ láàyè ni ọlọ́run tíra nìyàn rẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àwọn wàhálà tí máa báyàn nínú ayé ṣẹ́rí bá ṣe wáyé ẹdí ń sòdodo fún yín láàrọ̀ kò ṣẹ́ nìkan tí ọmọ fèsì challenge yẹ ọ̀kà bí méjì nínú ayé iṣẹ́ tá à ń ṣe tá à fi ń jẹun yẹn a máa fèsì àwọn challenges iṣẹ́ ọwọ́ ni o iṣẹ́ oṣù ni o iṣẹ́ ìjọba ni o gbogbo àti challenge bá ti bá ọ lẹ́nu iṣẹ́ mọ́jẹ́ nìkan sọ fún ọ pé òun fẹ́ mú ọ lọ́dọ̀ pásítọ̀ àbí òun fẹ́ mú ọ lọ sí ibi ìṣọ́ọ̀rù kan àbí kọ́ wá sàlátù kan àbí kọ́ wá lè rí bàfún jálàbí kan tó fi wá sọ́dọ̀ lórí ibú ẹni challenge tó bá ti ń fèsì ibi iṣẹ́ ní tí wọ́n máa jáde lẹ́nu rẹ jù tọ́lọ́wọ́n aláwọ̀ fi sọ ìṣòro yẹn di pẹ̀tẹ́lẹ̀ fún òun náà ni yá hayyu yá qayyum bi rahmatika wọ́n ní gbogbo àti nǹkan bá le tó difficulty tó bá ṣẹlẹ̀ fún rasul tí wọ́n fẹ́ ṣe nǹkan kan kí ni ẹ̀ wá le láti ṣe rasul ni ya hayyu ya qayyum bi rahmatika astaghi anabirin ti wí fúngbà díẹ̀ ọlọ́run dẹ̀ ti ṣe nǹkan yẹn rán òun wà nǹkan kan ní o la hawla wala quwwata illa billah ọ̀ padà rí òun ṣe nǹkan kan ní o ó lè jẹ́ mọ́ ṣe nǹkan ní dọ̀ọ́lá mu tó ń lágún yọbọ yọbọ ó sì wá pẹ́ tí ó bọ̀ tuntun ya hayyu ya qayyum bi rahmatika astaghith òní ti wí tóbi méje mẹ́wàá mọ́kànlá ọlọ́run kan darí ẹ̀ ló pé ọyá tẹ̀ nǹkan báyìí ọyá fi nǹkan báyìí sí ní ọba ṣiṣẹ́ ní rọrùn ọwọ́ ńlágún ọ̀rá ti pè ọlọ́run ọwọ́ rò pé o lè ṣe nídìí bẹ́ẹ̀ àdúrà yẹn ká má gbàgbé èèyàn wà ní ọjà látàárọ̀ náà ni kò wá tà nítorí dáa dùn ní pé kọ́ mọ́ dákẹ́lẹ́ni tí wọ́n máa ṣe astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh

ọ̀pọ̀ wa aago márùn-ún rọ̀lẹ́ làwọn kí aṣọ ẹlòmíì yóò dé láago mẹ́ta àbọ̀ ó mọ̀ pé aṣírí kú thirty minutes yóò wà lóun fẹ́ lọ lè rẹ́jú sẹ́mọ̀kọ́ fẹ́ màmá láì kírun aṣírí ni àsìkò aṣírí yìí làsìkò tí gbogbo ọlọ́jà máa ń pétò àwọn yẹn ń darí iṣẹ́ bọ̀ wọ́n tún bá wọn ra mélòó méjì kan ilẹ̀ mọ̀ ń súbọ̀ ọlọ́ni hafizu ala salawat ọlọ́ni ẹ̀sàkólé kan lérí gbogbo ọ̀run yín wa salatil anabi sallallahu alaihi wasallam anabi ni man fatatu salatu al-asr ẹni tí ìrun asiri bá ń bọ́ fún faka annama wutra ahlu wa maluhu wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tí àdáwò bá gbogbo àwọn ọmọ ẹ̀ àti gbogbo property nígbà tí èèyàn wọlé gbogbo téèyàn fi ń jẹ́ èèyàn láyé èèyàn rí tó ti parun tó ti jóná àwọn ọmọ ńkọ́ wọ́n láwọn ọmọ náà ni wọ́n ti kú sínú ilé àwọn ìyàwó ńkọ́ wọ́n ni wọ́n ti gbogbo wọn àwàlẹ́ àti bá wọn gbogbo wọn àdáwò ti bá wọn àdábì ni ẹni ìrun asiri bá bọ́ fún ìṣesí rẹ̀ kò yàtọ̀ sí ìṣesí ẹni tí ọlọ́wọ́n bá aláàgbà ọmọ àti dúkìá ẹ̀ lọ́wọ́ ẹ̀ nínú ẹgbàá wa kan bá habita amalu anabi ni iṣẹ́ rẹ̀ rẹ̀ bàjẹ́ wájú ọlọ́ asiri ẹja sàkólé kan lérí ẹ̀ táwa ti ń darí ibi iṣẹ́ bọ̀ káyà mọ́sálásí kátó máa lọlé ọ̀pọ̀ wa ó di lé ni ẹlòmíràn sẹ́ni kí n máa ó di magrib kọ́lọ́mọ́sá ẹ̀ sànú wa àwọn ọ̀run wa lẹ́yìn asiri ṣe wá rí àsìkáàrù ta kà lẹ́yìn fájírì yẹn lẹ́yìn àṣùbà yẹn ìgbà tí wọ́n bá ti kí àṣùrì tán òun ti end ọlọ́run ó ti lo protection of Allah ìsọ ọlọ́run látẹ̀yìn àṣùbà di kíni di àṣùrì tọ́mọ́tò wá káṣì tán ó tún wá ka àsìkáàrù míì nínú citadel yẹn prayer twenty seven ó tún wá ka prayer twenty seven lọ́wọ́ nínú citadel ó tún wá ka àsìkáàrù míì ọmọ wa yí àárọ̀ padà sí ìrọ̀lẹ́ ibi tó ti ní àsùbáná ọ wà ní àmùsáyíná torí pé tọba ní àsùbáná yẹn tó ń sọ ni pé ají nísìn ṣe ilé yàrá lójí ayọ̀dà ah, kẹyọ kéwò lójú jẹ́ pé àwọn tí wọ́n ṣètò yẹn nínú fortress wọ́n ṣàyẹ̀ láti bracket ẹ̀ wọ́n kalẹ̀ mọ̀ pé tọ́ba dọwọ́ rọ̀lẹ́ àmùsáyíná làmọ́sẹ́kíní wà àmùsálìmọ́líkù lillah ọmọ change àwọn kìíní ẹ̀ ẹ̀ ètò bẹ́ẹ̀ ni pé tó àti àti tó dèrò ọ̀lẹ́ báyìí gbogbo ní ti ń bẹ lé ayé nínú ọlá ó sì wà lọ́dọ̀ ọlọ́run náà kò tí ì kú ńbẹ ọlọ́run ò tí ì kú láyé ẹ̀ oore náà àtọ́lá náà ò sì tí kú lọ́wọ́ ọlọ́run èyí tó bá wá yà á sì rí yẹn òun ló lò tí ó fi dàsó bá àjọ kejì sọ ma pé oníbùkátà ṣe àsìkárù ju oúnjẹ àtomi lọ torí pé oúnjẹ àtomi àsìkò díẹ̀ ló fi jẹ bọ́tí gbogbo àsìkò rẹ lóní bùkátà sí ìsọ ọlọ́run àtà ìdáàbòbò ọlọ́run ẹ̀mí lásán èyí lè rí nǹkan kan ó lè gbọ́ nǹkan kan èmi ó sì change yóò sì lóhun Islam ma ọ̀kan nínú àwọn àgbà adájọ́ nínú Riyadh ní Saudi Arabia láìpẹ́ nínú àwọn àgbà adájọ́ ọ̀rẹ́ yìí tó bí ọdún bíi mẹ́fà méje ń sìn ó sì ń lọ síbi iṣẹ́ àfágbani àfágbani yìí sì ń lọ bí iṣẹ́ ń lọ sí court ń lọ sí ayé rẹ̀ ó sì sàn àwùjọ bìláì mìíràn ṣètàn lọ́jì títí tó fi wọlé àwọn yẹn sàn àdìgbé sàn àwùjọ bìláì mìíràn ṣètàn lọ́jì létà lọ́wọ́ pé ọ̀kan náà àwọn àgbààgbà fà nínú àwọn àfàgbà pé àdánwò kan ti bá òun láàárọ̀ yọ wọ́n wá bí kí ló dé ó ní bóun ṣe kú nílé bóyá wọn ti ka kìnnìtàwé ó ní ṣètàn wa ń gbé wá sí òun lẹ́mìí pé gbogbo ohun tó ti dáhùn lójú nínú ẹ̀sìn ìpè yọrọ ni àfàgbà wọ́n ní a'udhu billah wọ́n tún ní àárín ah, ẹ̀mọ́ tán rẹ ìrọ́dì ẹ̀dàkùn tí wọ́n bá ní èsù múyàn ṣé ọ̀kan tó yìí ni wọ́n sì wá bẹ̀rẹ̀ sí serúkẹ́yà fún àfa ara sì wá balẹ̀ àlìjànú burúkú ìwọ́n sí kíni lọ́ba sálọ wọ́n tẹ̀ sáfa bó lè fẹ́ sẹ́rẹ̀ èyàn kan lè máa wàkíwà lágbájá ìṣẹ́ báyìí tẹ́lẹ̀ ọkàn mọ̀ ṣe dáadáa ẹ̀ṣẹ̀ burúkú tó ọmọ ṣe tẹ́lẹ̀ yọkàn wá ṣe lẹ́mìí kọ́ máa ṣe ìsìláàsì tẹ̀bọ̀ kí tọ́wọ́ tara bọ̀ àṣírí ẹ̀fẹ́ tú nìyẹn orí ẹ̀fẹ́ burú nìyẹn o nídìí bẹ́ẹ̀ àsìkáàrù wa nírọ̀lẹ́ ká máa fi ṣeré o tábà tó wá ká àsìkáàrù yẹn tán àwa adarí padà lọ sílé àbí tábà ti wọlé ẹ má màjá gbàgbé láti tún sáde ọlọ́run àwa àlùjànnú ogún wọn ti tún dún léde wa anabi ní ẹ máa ní bisimilahi walajina ẹ jẹ́ àwọn ìjọba wa bisimilahi kharajina wa ala Allahi rabbina tawakkalna pẹ̀lú orúkọ ọlọ́run ọba ńlá fi wọlé pẹ̀lú orúkọ ọlọ́run ńlá fi jáde láàárọ̀ tẹ́lẹ̀ àwa gbára lé ọlọ́run ọba wa tẹ́bá ti wí tẹ́bá yìí gbogbo àwọn àlìjànú bú tẹ́wà nulẹ̀ wọ́n máa jáde wọ́n máa jáde agbára tọ́ran ìsúná làdúà oògùn ipò ọ̀fẹ́ fi protect ààrẹ kúrò lọ́wọ́ èṣù àtàwọn ẹni èṣù èṣù gan lódògùn lẹ̀ wàmá Suleiman walakinna shayatina kafaru yuallimuna nasa sihra ẹni tí ń kọ́yàn lóògùn tí wọ́n ń hun ògùn gan ipe ẹmu atare pẹ̀lú pẹ̀lú atajọsi ẹmu papọ̀ ẹwà fi ra òrí èṣù gan ló manufacture ọwọ́ fẹ́ wọ̀ṣọ́ ọwọ́ tó ń fèṣù wá ìṣọ́ sọ pé ipá rẹ̀ ti ká ọ àwọn product ṣetán ó tiẹ̀ ló fi ń protect ara ẹ̀ kú lọ́wọ́ ṣetán àṣírí ogun rẹ̀ ọlọ́run fi ni wọ́n yín máa yẹ zagán nàkà bìnà ṣetán nínú ṣìkún fasta'idh billah ọlọ́run yà nábì tí ṣetán bá fẹ́ kọlu ọ fasta'idh billah tètè sádi ọlọ́run ọba tó dá èso tó ní kápá lérí ẹ̀ tábà tí wá fẹ́ jẹun tábà darí dé kí láàtún ṣe bismillah tábà jẹun tán kọ́ alhamdulillah tọ́ba wá fẹ́ sùn níparí ọ̀rọ̀ mi ọ fẹ́ àgbáńlá ayé mi nìyẹn ọ̀fẹ́ bọ́ sínú àgbáńlá ayé mi ọ wà lójú ayé tẹ́lẹ̀ yìí páàrẹ ọ̀ká àwọn ẹni èṣù àtàbúrú ayé kátẹ́wá pígbà tó sùn dákun mọ́mọ́ sùn mọ́mọ́ sùn yakata mọ́mọ́ sùn mọ́mọ́ jábọ̀ ló sí ọ wọ́n ń gbà yàn lójú lójú ọrùn téèyàn ó sì rí àmì rẹ̀ tó bá jí ẹ̀rírí tí ó pọ̀n síbẹ̀ wọ́n gbà ní ojú lójú ọrùn sẹ́ yóò sì rí àpẹẹrẹ rẹ̀ tó bá jí wọ́n fún yàn ní nǹkan jẹ lójú ọrùn jàmá tí ó sì máa sàárẹ̀ tó bá jí esu náà ni ó mú wa àjànú burúkú náà ni wọ́n rán sí yàn àpèpá ń bẹ tí sì máa mú yàn kọ́lọ̀ ń sọ níbẹ̀ wọ́n rán sí yàn gidi gbogbo àwọn aburú yẹn ní bá ní òsì ó ti pe kòránù rọ èṣù máa wá bá yàn lójú oorun nígbà míì máa wá fún nígbà míì wọ́n máa rán fi bá fẹ́ sùn ẹ la al-hayyul qayyum kẹ́ẹ̀ka adélẹ̀ tẹ́ bá fi lè ka ọlọ́run fún yín ní màláìkà kan tí ó dùn ní gbèrè yín ma yóò máa wá sọ yín níbi ni jama níbi aburú ti ń bọ̀ ọ ní ọ̀sọ́ aburú orí àwọn gbòdògbòdò lẹ́nu géètì kan pé kíní kankan ni wọ́n fẹ́ kó kíní kọ́ wọlé wọ́n ní dùn gbèrè bèrè pé ṣe wọ́n fẹ́ sọ aburú ti ń bọ̀ ni dídò màláìkà ní gbèrè yẹn ló ń bẹ ọ̀mí ọba tí wọ́n á ka kùrìsí yìí tán ọwọ́ àtẹ́wọ́ rẹ̀ ọ̀fẹ́ àtẹ́gùn sí ọba tí fàtẹ́gùn sí ọkà kúlù wàláhù ahad kúlù àwọn tòbí rọ́bìn falak kúlù àwọn tòbí rọ́bìn nas ọwọ́ àfẹ́ra eré rẹ̀ ojú rẹ̀ àti ọrùn rẹ̀ àtàpá àtọwọ́ àtẹ̀ṣẹ̀ àtẹ̀bí tọ́ba kálára rẹ̀ ó tún ṣe lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ànábì ní gbogbo ohun tí máa ń fa burú sèèyàn lójú oorun wọ́n máa dòrìká rẹ̀ ni wọ́n ní lọ́dọ̀ rẹ̀ eléyìí lágbára ju weapon eré àti géètì wa lọ àti bọ́gláàrì wa ah ọlọ́mọdé mọ́ra burú sí wa wọ́n náà ló sì géètì ẹ fúnra ẹ wọ́n nìkan ọmọ yọ bọ́gláàrì yóò sì máa yọ pé malam wọ́n náà nìkan yọ fúnra ẹ tọ́bá yọ tágáwá wọlé bọ́ọ̀ bá sì yọ ọ jẹ àwọn aláburú mi wọn àwọn èjá gẹ̀ẹ́tì ẹni tó wà lẹ́nà ni ó sì kẹ̀ wọ́n kàn ní sí tó fẹ́ sọ ayé sáṣẹ fúnra ẹni ó sì tí wọ́n máa sọ fún ẹ̀kọ́ máa transfer gbogbo mílíọ̀nù ṣe rẹ̀ ní sísínú àkáǹtì tí ó sì máa tẹ̀ pẹ̀lú eré àwa lọ ní bùkátà sọlọ ẹ̀dá mùtòrò tọ́lọ́ wọn bá àlìwúdìdì ìyẹ̀wò míì ẹni wọn bá ta kàyí tó bá jẹ́ pé lèyìn bá ń ṣe lójúmọ́ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ wọn bá wa tó sì tún kọjú mọ́sẹ̀ rẹ̀ tó fi ń jẹun méjèèjì papọ̀ ní o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá ó ti tó fún ọ kátó wá pa àwọn àdúrà mìíràn tó pọ̀ eréṣiríṣiríṣi àmọ́ ẹnu ṣókíṣókí ìtè tó wa mo wá bẹ lọ́n fún wa lọ́kùnrin wa lóbìnrin wa kọ́lọ́mọ́ ìfà burú sí wa o lílọ bíbọ̀ wa kọ́lọ́mọ́ sàdí ọmọ jásí rọrùn kọ́lọ́mọ́ sàdí gbà wá lẹ́rú kọjá ayé wọn nítumọ̀ alikiyama wa kọ́lọ́n jọ da subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh muhammad